kò sí bó ṣe lè le tó ṣe onígbàgbọ́ wípé kò ní lè mú ẹ kò sí bí ìdààmú yìí ṣe lè pọ̀ tó ò ní bá lọ igi yẹn ń dẹ̀gbẹ́ ni bẹ́ẹ̀ ni kò ní ṣẹ́ lórí ó dẹ̀gbẹ́ bíi pé ó fẹ́ kán ó dẹ̀gbẹ́ bí ó dẹ̀gbẹ́ bíi pé ó fẹ́ wù ti gbòǹgbò ti gbòǹgbò rárá bí ìjì bá jà àgbọ̀n máa ń tẹríba ọ̀pẹ máa ń tẹríba á tẹríba débi wípé bóyá ó fẹ́ kán lórí rárá kò ní kán lórí ìjì yẹn má padà fi sílẹ̀ á tó padà dúró kò sí bí ìdààmú yẹn ṣe lè pọ̀ tó nínú ayé kò sí ohun tó léwu tó lè máa là kọjá lórúkọ Jésù ìjì lónìí ó fi ayé rẹ̀ sílẹ̀ ìjì tó ń jà yẹn tó ń fi ẹ́ làkàlàkà tó ń fi ògo yẹn làkàlàkà lónìí mo pa àṣẹ gẹ́gẹ́ bí ọmọ onímájẹ̀mú lónìí ìjì kó dákẹ́jẹ́ lọ́wọ́lọ́wọ́ ìjì ayé rẹ lónìí kó dákẹ́jẹ́ jésù ń bẹ nínú ọkọ̀ bẹ́ẹ̀ ló ṣe gbà ó wà nínú ọkọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ìjì bẹ̀rẹ̀ wọ́n jí baba wọ́n ní ìjì mà ti dé ó fẹ́ ti ọkọ̀ ṣubú baba dìde ó bá ìjì sọ̀rọ̀ ó ní ìwọ ìjì gbọ́hùn olúwa ó ní kò dákẹ́jẹ́ ó dẹ̀ dákẹ́jẹ́ èmi náà lo gbólóhùn yẹn sínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́ kò sí ohunkóhun tó lè máa là kọjá gbogbo ìjì yẹn lónìí mo pa àṣẹ lónìí kò dákẹ́jẹ́ ìjì àìní yẹn lónìí kò dákẹ́jẹ́ ìjì gbèsè yẹn lónìí kò dákẹ́jẹ́ nínú ayé mi àti ìwọ lónìí a ò ní dààmú gbogbo ohun tí a fi ìdààmú pè lórí ayé rẹ lórí ayé mi lónìí ó dópin nínú àhámọ́ táyé fi ọ́ sí lónìí o jáde níbẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run olódùmarè gẹ́gẹ́ bí àṣẹ ta fi fún mi orí àánú gbà lónìí àánú dẹ̀ ti wá ọ rí bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí kó dẹ̀ ní yípadà jésù olúwa wa mo fẹ́ kó join wa ní last friday ìṣòro ta lẹ́yìn inú mi máa dùn gan tí mo bá rí ẹ bẹ́ẹ̀ ni fóònù nọ́mbà mi náà ni 080 628 17 one seven four five six gbogbo ọjọ́ second friday and last friday la máa ń ṣe virgin nínú oṣù ó ti dáa fún yín god bless you share kò dẹ̀ love ẹ̀.